أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله صلى الله عليه وسلم على رسول الله وعلى آله وصحبه وسلم إنه من أشار في صلاته بيده ní ẹ̀bá ń kí wọn lọ ó wá ń báyàn sọ̀rọ̀ ń fọ́ báyàn sọ̀rọ̀ bíkẹ́ nìkan ní ìwọlẹ̀ gbẹ́gbẹ́ ní ẹ̀sí wọ́n àbó forí sọ̀rọ̀ nígbà tó kírun bí kẹ́yìn ká bèèrè pé ṣe lówó lọ́wọ́ ó wá forí sí náà ó forí sọ̀rọ̀ lórí irun fàlàṣẹ ààrẹ yìí wọn ni kò sí àlébi kùsàlébù fún kùsàbòrò fún ìgbàmújẹ òdìsílẹ̀ kò bímọ kù. ومن كرر الفاتحة ساهيا ẹni bá ké fàtíà lẹ́ẹ̀mejì ṣùgbọ́n kò mọ̀ pé méjì lókè سجد بعد السلام وتدرى بعدي وإن كان عامدا تبا ما أما كفاتي عليه نجي لوري وما كفاتي أو تكفاتي لك شيء فالظاهر البطلان انتو السنة نكون هنا تباجيه انتو نصبع نكي كولي في قدام سكو تباجيه فالظاهر البطلان انتو السنة نكون هنا تباجيه ومن تذكر الصورة بعد انحنائه إلى الركوع أكروا أكفاتيا كسورة كمامو أتوا بصير كو كتوريكا وما كسورة لن فاتيا فلا يرجع إليها كنبي أتقبل لك سورة ما ومن تذكر السر أو الجهر قبل الركوع ẹ̀wọ̀n tí ó ti ẹ̀wọ̀n téèyàn máa ń kéwú jákè ní ṣùgbọ́n kéwú jẹ́jẹ́ ẹ̀wọ̀n tó ń kí ẹ̀wọ̀n téèyàn máa ń kéwú jẹ́jẹ́ ní ṣùgbọ́n ó kéwú jákè kò wá rántí pé òun kéwú jẹ́jẹ́ àbí òun kéwú jákè àyàfi kọ́bùrẹ̀ bò kó ìgbà tó kó ó fẹ́ lọ fún òkú báyìí ó wá rántí pé ẹwà ó máa kéwú jẹ́jẹ́ ni ó máa kéwú jákè ni kò ń lọ fún òkú ọ̀rọ̀ ní wàá ké dákẹ́. فإن كان ذلك في السورة وحدها ṣùgbọ́n gbárùkú tí ó ké jẹ́jẹ́ láyé tó yẹ kó ké jákè àbẹ́rẹ́ tó ké jákè láyé tó yẹ kó ké jẹ́jẹ́ ṣúra nìkan ló ké jẹ́jẹ́ èdè máfíà ọ̀hádà ha ní ó tún ṣúra yẹn ké wẹ̀lẹ́ sojú dàlú ẹnkí ṣó ó ké mọ́tò ìbẹ̀rẹ̀ sí wọ́n ké fátì alákọ̀ọ́kọ́ jákè ó wá kéwú súrà jẹ́jẹ́ ó wá fẹ́ rò kú ó wá fẹ́ súrà yìí wọn kéré gẹ́gẹ́ ni àádà ha ní ó tún súrà ń ké wala sujuda alayhi kò sì ní í ṣe sujudu sahwi wa in kana fil fatiha ṣùgbọ́n o tó yẹ kí fatia ló yẹ kó ké jákè tó ké jẹ́jẹ́ fatia ló yẹ kó ké jẹ́jẹ́ tó ké jákè ó wá rántí kó tó lọ fún rò kú àádà ha ni ó tún fásitì àwọn kéjákè àti jẹjẹ ṣùgbọ́n wọ́n ṣàjáde àbẹ́ àdàsàlà lẹ́sìn bàjẹ́ sẹ́yìn bọ́n. wọ́n yìí fara tàbí rúbọ̀ kó rẹ̀ ṣùgbọ́n ó yẹ pé ó ti tiẹ̀ lọ fókì bẹ́ẹ̀ lórí ìdá sọ̀rọ̀ kò tí ì lọ òkú ni. wọ́n ti wá lọ rò kú òkú tó wá rántí pé kéwú jẹ́jẹ́ ọ̀hún mọ̀ kéjákè jákè ọ̀hún mọ̀ kéjẹ́jẹ́ ó ní lìtọ́rùkì lìjẹ́hàn báyìí tó yẹ kó ké jákè mi ó wá ké jẹ́jẹ́ kọ́bùlà sọ̀lá mi àti mọ́nà pé ẹni bá lọ kéwú jẹ́jẹ́ láyé jákè kọ́bùlì ẹni bá lọ ké jákè lẹ́yìn jẹ́jẹ́ bàdí ayé mọ́nà lábẹ́. ẹni wàá ń fàtà lèròkó ẹ̀yìn sàjádà lìtọ́rùkì lìjẹ́hàn kọ́bùlà sọ̀lá báyìí tó yẹ kó kéwú jákè ló ké jẹ́jẹ́ kọ́bùlì ní òfìsọ́wọ́. ولترك السلام ولترك السر بعد السلام bàbáyé tó yẹ kó ké jẹ́jẹ́ ló ké jáfe bàbá ní ìfisàn. fèrèkó yìí lẹ́wà lè wọ́n ní ìrùkú. ń fa tàbí ìrùkú rẹ̀ báyẹ̀ pé ìgbà tó tó rántí nígbà tí ó ti bẹ̀rẹ̀ ìrùkú. ìta sọ lẹ́ẹ̀kan ó fẹ́ rùkú ló wọ́n ti pé ìyẹn kò ní ti ṣe ní sáré rẹ́ fún ìfàkì àlùkò àgbàgbé. bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé ní ṣe kí ní ṣe kọ̀wé bójú wa ń bẹ lórí rẹ kó rọra rántí rọra kó rántí àyè tó yẹ kó ké jáde tó kéré jẹ́ni ọ̀bùlé ni rọra rántí àyè tó yẹ kó ké jẹ́jẹ́ tó ké jáde ní bàdí ni. sàwa yálà ká nàmí nàlì fátíhà fátíhà nìkan ló gbàgbé àti ké jáde àbí gẹ́gẹ́ ni àwọn sọ̀rọ̀ ti àbí sọ̀rọ̀ nìkan ló gbàgbé àti ké jáde àbí àti ké jẹ́ni. bákan náà. ومن ضحك في الصلاة يعني يمكن ولو إيوان يعني لوري ما فزي منسي ومن ضحك في الصلاة ẹni bá ń ké ní kó rẹ́ni ọ̀tọ̀ ní kó rẹ́ni mọ́sẹ́mọ́sẹ́ ó rẹ́ni jákè ní o bá tọ̀ láti ìwọ̀n náà ti bàjẹ́ o ọ̀tún bẹ̀rẹ̀ ní o. sọ̀rọ̀ yálà káànà sáàhì ọ̀wọ́ àmì ìdá abọ́ tí ẹ̀ máa pọ̀ ń kí ìrìn lọ́sùbọ́ màámà lẹ́ni ẹ̀wọ̀n ti bàjẹ́ ẹwà gbọ́ wọ̀lá yẹ́dẹ́ hákú fi sọ láti ilẹ̀ ọ̀gọ́fìlò ọdẹ aláìní nǹkan ti ní ọmọ rẹ̀ lórí wọn mọ̀tàlá ìfún ẹ̀rẹ́ nífẹ̀ẹ́ máa fọ́lọ́ ṣeré ní ọmọ rẹ̀ lórí wọn wẹ̀lẹ̀ mọ́mínú omi ní òdodo ìdàkọ́ àmàlẹ̀ sọ láti nígbà tí àsìkò àdọ́dọ̀ bí kọ́lìbì yìí ń kúlì máa ṣe wà lọ ní ó gbọ́kàn rẹ̀ jìnnà sí tí ìsọlọ subhana wẹ̀tàrọ kẹdùnìyà mùsùlùmí ò ní máa wá rò nípa ayé ò ní máa ronú nípa ayé nígbà tí bá ń kírun wà máa fi ìhá ò ní máa ro tó jọ mọ́rọ̀ ayé nígbà tí bá ń kírun mùsùlùmí gidi nù ó ní àtàyọ́mẹdẹ́ kọ́lìbì yìí jalal ọkàn èèyàn ni yóò fi mọ tó ọlọ́run ọba pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú gbangba ọlọ́run pẹ̀lú buhari ọlọ́run ìmọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ wàhálà àmọ́tà títóbi ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ wọ̀nyá ló tẹ́ ìgò kọlù ìmọ̀ ní náà ẹ̀mí yóò ayọ́ máa já ṣe mo kiri àbí látara ipò tó gbọ́lọ̀ sí lọ́kàn jẹ́lẹ̀jẹ̀lẹ̀ rẹ̀. sàhábì ní irú òun eléyìí sọ̀láàtù lè mú tẹ̀kínà ìwọ̀n àwọn ẹni ọlọ́run ni òun ọlọ́run fi gbà. ṣùgbọ́n wọ́n láṣẹ àlẹ́yìn sí tábàsùnmí kò sábà owó tí wọ́n kàn áyá ni múṣẹ́ múṣẹ́ èyí ò ní pẹ̀lú mẹ́jọ ọdún bí akéròkà lọ ké lọ́wọ́ àwọn ìgbà ọlọ́run ìgbà àlìjẹ́nà ní ìwọ́n dùn sí òye àlìjẹ́nà wọ́n lè rẹ́rìn múṣẹ́ múṣẹ́ wọ̀bùká olùkọ́ṣù wọ́n lè máa kí wọn kọ́lọ̀ ní kẹ́kún bọ̀ ọkọ̀ sunkún bóyá ọkéwú débi tí ọlọ́run sọ̀rọ̀ nípa náà ó wá bọ̀ ó wá mú ọ sunkún ìṣàbùrú mẹ́ kí wọn sunkún fi sọ́láàt lórí ìrùn. ìwé ilé sọ mọ̀gòtà fàró ń tíláwí ọ̀yá fìyà lórí ẹ̀. wọ́n máa ń sọ́tà ní mọ̀tàhádì fi ń kọ̀lí lẹ́ńtọ́ bá ń kí wọn lọ́wọ́ fọláṣẹ àlẹ yìí lóòótọ́ kò bá wọn ẹjẹ́ oṣù dáná kò ọmọ mẹ́rin wọn ká àti ní kábílẹ̀ ní jùlọs wọn kí wọn wá ká mẹ́ta ráka mẹ́rin wọn wá sí ìwọn ẹlẹ́ẹ̀kejì áka

ìgbésẹ̀ wáyé mọ́mù tó bá ń ṣe ṣùgbọ́n àná bá bá bá ṣùgbọ́n àná ẹ̀ fún kọ́ kò tí ì gbé ọwọ́ kò lórí lẹ́lẹ̀ kò tí ì gbé orí kò lórí lẹ́lẹ̀ kọ́ ni ó jí òkú pàánù wá jí òkú wọ̀lẹ́ sùjúdà àlẹ́ yìí ẹ̀ sì dáhàn sùjúdù sáhù ṣùgbọ́n o wẹ̀yìn ní fáwọn ọkọ̀ ha bá tó ti gbọ́wọ́ kò lórí lẹ́lẹ̀ ó ti gbé kókó lórí lẹ́lẹ̀ kó tó rántí pé òun ò tí ì jòkó tàmáàdá má padà ná máa dìde lọ wọ̀lẹ́mú yá lójú ìwọ̀n náà kọ́ padà lẹ́yìn tí ń gbà mẹ́tìrì yàrá ti tìwá láfún ọmọ kọ́ mọ́mú náà máa kó ohun tuntun yàrá ti tìwá kí ni kò gbọ́dọ̀ padà má yóò máa bá àwọn náà lọ ni wọ́n sàn jáde ọ̀kọ́bùlà sàlámì wọ́n ní oṣù kọ̀bùrí ló fà ó dúró kú ni abẹ́kọ́ni ó ní o. wẹ̀yẹ́rọ̀ jẹ́ àbáàdàlẹ̀ mọ̀fárakọ̀ ìmáàmù tí ò kéwú yanjú tó ti dìde láì tilẹ̀ kó jòkó wá wá kù díẹ̀ kó dókè àwọn ní subhanallah ó wá padà lẹ́yìn tó ti fọ́ ọkùnrin lẹ́nu ọba rẹ̀ sì yára lórí ìgbésẹ̀ ti fẹ́ jésù ó ti fẹ́ dúró yẹn báyìí ó wá sí kíni subhanallah padà tó jòkó wọ́n kọ́ tó ṣàtọ̀ láti hu irun yóò bàjẹ́ oṣù náà wọ́n ṣàjádà bá àdà sàlámì yóò san bàbí. wọ́n máa ń na fọ́kọ̀ fi sọ láti ẹni bá ń fẹnu pé atẹ́gùn lórí irun. sáàhì yá ń lẹ́ni tó gbàgbé ká àìṣeré lórí irun. ṣàjádà bá àdà sàlámì ọlọ́ntọ̀ ńkọ́ wọ́n ní ní ó ṣe bàjí o bẹ́ẹ̀ ni ẹ mọ sí abẹ́kọ. ẹ ti bàtí náà ni ìfẹ́ ẹnu fẹ́ yẹpẹ̀ kú ẹ kẹlẹ́ wá fi wà lábẹ́kọ ìwà bí wọ́n ká ẹni. ọ jẹ́ kí yẹpẹ̀ òun dandan kí ni ó rí mu ọ kí ó gbọ́dọ̀ máa ju àtàwọn kí ni kọ́kọ́ fọ́ pàkàrà. ó ní wọ́n ká náà arákùnfẹ́ inú fẹ́ wọn nígbàgbé ni o a ní ló fi ní ọ̀sẹ̀ bàdí ìròyìn kánà àmì ìdá tó bá máa máa fẹnu fẹ́yẹ́fẹ́ lọ́mọdé àbíwá wọ́n ní bá sọ̀ láti sọ̀ láti òun ti bàjẹ́ wọ́n tún wọn ní kìíní o ní bẹ́mọ́dé àbínú wọ́n mọ̀ ní àtọ́sà fi sọ̀ láti àbáwá àbáwá ẹ̀sìn wọ́n mọ̀ ní àtọ́sà fi láti yìí ẹni bá wá sí nígbà tí ń ṣe ìrànlọ́wọ́ lọ́wọ́ tó ṣe jẹ́ sí ó sí lórí o. فلا يشتغل بالحمل مثل الحمد لله ولا يرد على من شتمه bàbá sàmọ́ta olè bàbá sì sí tó wá lọ sí alhamdulillahi lápèjúwe ẹnìkan wá ní kí ló fẹ́mọ́ yàrá mọ́kànlá lápèjúwe mọ́tún ní yàrá kàlá ẹ̀sùn ìbá láti fún àá ẹ̀sùn ọmọdé kàmínú torí pé wọ́n gan fún ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìjọba nǹkan wọ̀ láyé sọ́ni nítorí àti ta ẹni bá sí lórí ìrún máa ṣe yẹ̀rẹ̀hámúkà láwò fún ṣàmùmáta ní kí wọ́n ṣe yẹ̀rẹ̀hámúkà láwò lásì. fẹ́yìn allah ṣùgbọ́n o tí yẹn bá sí lórí ìwọ tó ṣe alhamdulilayi tó bá wọn yìí ò bàjẹ́ o. wọ́n máa ń tẹ̀sán àdàbí láti ẹni tó bá gẹ́gẹ́ ń wọn lọ́wọ́ ó wá ó gbọ́dọ̀ fọwọ́ bo ẹnu rẹ̀ wọ̀lá yá ń fúfù ilá bí sáwọ́bì yìí kò sì gbọ́dọ̀ pé kí itọ́ ẹnu rẹ̀ jáde sí ibi kankan àbíkí ni ó fàṣọ bò ó nìgbẹ́rì ìfọ̀rájú òfin máa ń yá lórí ìrùn ní yàtọ̀ ní hàásìrì ọ̀rẹ́kọ̀ ni máa ń yá ní yàtọ̀ wà wí gbólò jáde wọ́n dàbí hàrà lọ́sàn ó kí ha hàrà fi ó ní èrè ìgbọ́dọ̀ yẹ́ báwọn ọmọ ṣọ́kẹ̀ fi àjẹsín ní bá fi èmi di pé ṣé ẹ̀gbin ń bẹ lára òun àbí ẹ̀gbin òṣù lára òun ìsàbí ó lè méjì pé sá àlọ́ láwọn jẹ́ àbí òjá àwọn àjá àtàtí àbí ṣe èèyàn méjì ṣe òun lẹ́gbin lára àbó òun lẹ́gbin òun lẹ́gbin lára fatafakara fi sọ láti yí kọ̀lé ó wá ronú díẹ̀ kó lè bá wa ṣíọ̀ ṣẹlẹ̀ tàbí mo ń bọ̀ wá mo sì bá ẹgbẹ̀gbẹ̀ ló díẹ̀ mo fi ṣe òun náà bọ̀wọ́ òun kó lè bá ṣíọ̀ bóyá òun lẹ́gbin àbó òun lẹ́gbin ثم تيقن الطهارة أكل عمله أبو عمر وجوده ينتقى فلا شيء عليه قدر ومن التفت في الصلاة أن يمكن هو هو إبداع أصلا هو إبداع باي باي ويوم sáàyà bó bá gbàgbé wù ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì lórí wọn tí ó rántí kò ń bẹ lórí wọn máa pẹ̀lú aṣọ yìí ààrẹ yìí bẹ́ẹ̀ nìkan kan sálámù lọ́wọ́ wọ́n sálámù ó bá wọ ẹgbẹ́ òun kò sí tó sàn kò dáná. wọ́n yẹn tẹ anmada tó bá máa ma wọ ẹgbẹ́ ọ̀tún wọ ẹgbẹ́ òsì lórí irun fàhùwà màkìrú nítòsí wọn ò dáa tó o. wọ́n yẹn ní sẹ́dí bá lọ lè ṣùgbọ́n bá lọ dé ní pé ó fẹ́ wá wọ ẹgbẹ́ ó wo bó ní ẹ̀yìn kébùlà wọn ṣe lórí ìrun ó fẹ́ máa máa pọ̀ tó àṣọ látàrí ó ti jáwé o tí ẹ bá ń kírun ó rẹ ẹ wọ́n ní òun ò da ṣùgbọ́n òun yẹn ò bàjẹ́ ṣùgbọ́n tó ṣe ń gbọ́ o ṣùgbọ́n bá máa mà tó wá lọ wo ẹ̀rù báyìí lóye wọn ọ̀tọ́ àṣọlẹ̀ àtà ó ti jáde. àmọ́ sọ́lá àti lọ́kùnrin àbóbìnrin tó fẹ́ kírun ó wà lọ́wọ́ aṣọ àrírí aṣọ sílùkì àwọn aṣọ tí wọ́n fẹ́lẹ́ kí wọ́n máa fi òun wọn ó wà lọ wọ́ kéwù àbọ̀tì ẹ̀ máa mà lọ wo góòlù góòlù tí ó gbé sọ́wọ́ náà gbé sọ́run ni àwòsàn àgbà ọ̀pá bí yẹn ń kírun lọ́wọ́ ó wá lọ fọwọ́ sí àpò ẹni tí ń bá kígbélé bá àdí fóònù rẹ̀ ọ̀sán ọkọ̀ fún sọ̀lá ó jalè ní orí ìró àwòrán àbí yẹn ń kírun lọ́wọ́ ó wá wo obìnrin olóbìnrin ah, lórí irun àbónà ọkùnrin ọlọ́kùnrin ní tí ò yẹ ní orí irun fọwọ́ aásùn ẹlẹ́sẹ̀ ni ó sẹlọ̀ ṣùgbọ́n o wọ́n sọ ìlera tù àwọn sọ fún ha wọ́n bá béèrè béèrè yẹn ìlú nínú wọn nígbà bá kí wúkà lọ. oníwòní nà àbá ìṣọ̀ wọn hmm? lóṣù ni òótọ́ wọ́n sọ ìlera tù hó ìrùn òbàjẹ́ òṣùgbọ́n iṣẹ́ burúkú tí ó di àwọn ọlọ́lọ́lọ́ wà máa ń gbọ́ ní tọ́fílì kẹrọ àti ibi kẹ́límà tí ẹni ń ka kùránì lọ́wọ́ wá ṣe mistéèkì kẹ́límà kan nǹkan yẹn ní kùránì kẹ́límà yẹn ò sí lára kùránì ó wá ṣe mistéèkì sí ẹ̀ sàjẹ́dẹ̀ bá àdà sàlámì ni ó ṣe bàájí wàyí kẹ́lẹ́ mílẹ̀ ní kùránì bá kẹ́límà tí ó ṣe mistéèkì pẹ̀hùn ara kùránì náà ní kẹ́límọ̀ wọn ṣùgbọ́n kìí ṣe ní súrà tí ń kéré wà bẹ́ẹ̀ Allahu akbar tó mọ̀ ìbáyé ẹ̀dáhùn Allahu akbar ẹjọ́ ọ̀sán kúrò sókè àpàǹdé ẹ̀yẹn hmm? tí ẹ bá ṣe mistake fi kẹ́límà yẹn wọ́n ní ní oṣù bàbí bọ́bá kẹ́límà tó wí òun alhamdulillah lọ́wọ́ ó ṣe mi pléètì wí kẹ́yìn kò sí báńkì ń kààbọ̀ wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ fàìlà sùjúdà àlẹ́ yìí kò tí ì dára sùjúdù sáwò ilẹ̀ ayẹ tàbá yára láwùlù ara bí kẹ́kẹ́ tó pè wọ́n ti lọ kéjì ẹ̀ kúrò ní pẹ́sẹ̀ wà nínú kíra lọ. àwọn yẹn ń fún ìlànà àgbẹ̀fẹ́ ká ó ka ní ká tó ti dé sí ìtumọ̀ tí ń bẹ́ẹ̀ lóko wá ní ẹ̀lọ́sí bí sí bí wàmọ́ nà àtàkùn sọ̀ láti ẹni bá tó gbé lórí irun ó ń tí wọ́n tó rò pé fàlá sùjúdà àlẹ́yìn kò dáhà sùjúdù wọ̀nyí sàkúlà náwó mú múra pé ohun tí ó wá sùdú wá kò níta rẹ̀ pẹ̀lú òǹgbé ó ti wá do ohun gidi lórí irun èrò ah, ń tàn kọ́ ó dẹ̀gbèsè méjì àádà sọ̀láta ni ó tún òkí wọ́n lè wò bó wá ni ó sì tún àlùwàlá ṣe wà nínú ìmọ̀rídì mọ̀kù tábàrú aláàárẹ̀ tó ń bẹ lórí ìwọ̀n bí ọ̀yọ́ afọ́ ànínú nìyẹn èmi máa fi ìwọ ara hàn tí ó tara aláàárẹ̀ tí ń ké wọn jáde kò bà jẹ́ wọ́n tà náà ànúṣò jẹ́ nìkan yá wọ́n máa ń bá sọ̀rọ̀ ó ní ìmọ̀ ti tàná hánúwò nígbà tí a bá ń kí wọn yóò dọ̀rọ̀ owó bọ́tì tí dàrúlé bá pèèyàn sí kéèyàn ṣe mọ̀gò káfàró ayáfi rẹ̀ ìsàbùrù rẹ̀. wọlé ìfòhámi ìgbà mí mẹ́ yẹn ti lè fi hùhùn láti jẹ́ kí èèyàn kan tí ń báyàn sọ̀rọ̀ báyàn wọ́n lẹ́yìn lẹ́lọ́yẹ hùhùn lẹ́yìn tí mẹ́ fi ń jẹ́ ti ṣe hùhùn yìí láti jẹ́ nìkan tí ń báyàn sọ̀rọ̀ lọ mú ń tàró ìṣekúṣe lẹ́sí abẹ́wé dàgẹ́ ẹ̀ ń kí hàn bẹ́lẹ̀ mi sọ̀rọ̀ lábẹ́ni ṣùgbọ́n o wà látẹ́ bótò ló sọ̀ látò lè yí kò bá ìrún jẹ́ olùwà máa ń náádá wa áhàdùn láti fi yóò sọ pé ẹ̀yìn kí ìrùn lọ́wọ́ torí ẹ̀ má fi bẹ́ẹ̀ mọ́ ìpínlẹ̀ pípé ẹ̀yìn ánsà rẹ̀ náà nù wọ́sọ́hát sọ̀láàtòhó lọ́wọ́ bàjẹ́ wàmọ́nú àkọ́bà bí ní kẹrọ ẹni tí ń kírun lọ́wọ́ ó wá ń kéwú lọ́wọ́ kéwú wá ó wá sápa lórí kòmọ́ tó kàmá èyí wá nìyẹn wàlámù yàtọ̀ alẹ́ yìí àhàjọ nù kúkú wọ́n ti ní fàtàhà alẹ́ tìmáà ó kọ̀rẹ́ tìmáà mu ni rọ́rẹ́ nìkan kan tí ó kọ̀rẹ́ tiẹ̀ tàrọ́kà tí ń tẹ̀lé ayà ayà tó rí pé òun gbèjì sílẹ̀ wọ́kọ̀ rọ́ àná bá àdà ha mẹ́ta ayà tó tẹ̀lé ká rántí fàyíntà àìsílá rọ́tì àlẹ́yìn tàbá rántí ayà tó tẹ̀lé ọ̀ká máa lọ sí òkú bẹ́ẹ̀ náà wọ̀ láyé ń rúrò mọ́sàmá máa dá ìdákùn lórí ìwọ̀n rẹ̀ ní wọ́n lọ́wọ́ bí kò wá ní kò wá ti pé wàlá yanzuru mushafan bayna yadayhi kọ́dà kí kùránì máa bẹ́ wájú lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ sí kùránì o. ilá àyàfi ayàkúnà fèrè fàáfí hádì àṣìṣe tó ń fi fàáfí àlọ́ rí ké mọ́. ọ̀rọ̀ aríyìn kẹ́kẹ́ tó kọ̀ rẹ́sẹ̀ lórí fàáfí à bí ìrìn fàáfí wájú àkọ́ sọ wá lè wá sí kùránì في الفاتحة فلا بد من كمالها أصلا يكي يكي فاتحة ديلي بمصحف bóyá ẹwọ mọ́sáàbù rẹ̀ wọ́n àwẹ́dẹ́ àwọn gẹ́rẹ̀ bóyá fóònù rẹ̀ rẹ̀ wò kẹlẹ̀ wo áyà yòókù tó parí áyà fásitì àwọn ẹ̀wọ́ torí pé fẹ̀yìntàrọ́kà mẹ́nu ha áyà tẹ́ tí èèyàn bá ń kírun lọ́wọ́ ó wá tẹ̀sí gbàgbé kò rántí mọ́ ó wá gbàgbé ayé àtẹnu fásíà ó wá bọ̀ sí máa rántí kò rántí wọ́n sì rán létí ó wá bẹ̀rẹ̀ ká kìlọ̀ bẹ́ẹ̀ á lè tó máa kìlọ̀ ṣùgbọ́n sàjáde àkọ́bùlà sàlámì ni ó ṣe bàbí pẹ̀lú ṣe kọ̀bùlì. wọ̀nyí kánà á sọ̀rọ̀ máa pé àyà kó gbàgbé ní fásíà ó ju àyà kálọ̀ àyà méjì ló gbàgbé ní fásíà àbáyà mẹ́ta

gbogbogbò lè gbó kọ̀ntínù ká kúrò wà láìmá wọ́n tó wá ń bẹ ní ẹ̀yìn ìmáàmù wájú wọn aláwọ̀ sọ́màtì ọ̀hẹ́ ẹ̀pù ẹ̀ gẹ́gẹ́ sí ìmáàmù rẹ̀ wà máa ń fàtàhà àlàáfẹ́rẹ́ ìmáàmù yìí bá tọ̀ láti sọ̀ látòbú ẹ̀wọ̀n ẹ̀ ti bàjẹ́ kọ́dà wà láyà fàtàhà wà ìmáàmù yìí má kọ̀rẹ́tì ìmáàmù tiẹ̀ gan tí ó bá ti pé ilẹ̀ ayé àwọn tẹ́rẹ́mọ̀ lè fàtí àfi tọ́ ọba ní lọ́dún ìgbé àdàbí ìmọ̀ mọ̀jọ́kẹ́ yí atọ̀ rẹ̀ jà wọn òye jù dé. àwọn yẹn ṣúgà lè máa ná àbọ̀ nọ́tìsì pé tí màmú ò bá rí bí parí àyà yìí túmọ̀ tí wọ́n ń kéwó ní oníkò ní ó bá dàrú ọlẹ̀ kan fẹ́ tiwọn. ó ní wàmíńjà làkìtìrò owó kọ̀ọ̀lì rẹ̀ fi òmórì dúníà ẹni tí ń lọ́wọ́ ọlọ́sàn wa ó wá gbọ́kàn díẹ̀ pé à ah, máa lọ gbàṣọ ní tẹ́lọ̀ ẹ̀rọ lọ sí shoprite ìyàwó padà dé báràjì lóyún náà ni wọ́n á rò nípa ayé ní rírò tí ò tí ì mú ó kòkò gbà ẹ́ fóun fún ọ lọ́wọ́ gbàgbéga ó pín ọkàn rẹ̀ sí méjì nígbà pàtàkì ayé apákàrò òun fi ń kí na pọ́sọ̀ sàwáàbù hu aládàáwò náà kà dínkù ni wàlámútẹ́bù tó ń láàtò ìwọ̀n ò bàjẹ́ wà máa ń dàbá ìmáṣí báyìí náà yàdá yìí ẹnìkan fẹ́ kọjá lẹ́yìn rẹ ọlọ́kọjá wájú rẹ jẹ nígbà tó ń kira wá fọwọ́ yí padà àwọn sàjádà aláṣí tìjábọ̀ àti yìí àbọ̀ ọlọ́ wá pé sùjúdù báyìí ṣíkòlè igun apá kan gbangba wájú rẹ ọwọ́ àlọ́ ti sùjúdù lórí àwọn sàjádà aláṣọ ìyàtìn ẹjọ́ wé láwà ní ó wá kó àsìkò tó lè dìbò ó wá nà láwà ní díẹ̀lẹ̀ kó lè bá forí sí alátọ́ yàtí àwòtọ́ yàtẹ́yìn àbóṣe kí ni abala kan àwọn àmàlọ́ ní láwùjọ kan tọ́jà kan ni ọwọ́ lọ dé tọ́jà tọ́jà méjì láwà ní ọwọ́ tẹ́lẹ̀ ọ̀gbìn kí ni ọ̀gbìn tẹ́tẹ́ kọ́ lè ṣe sùsù lé lórí ẹni bá ti bẹ́ẹ̀ mí ní ìmáàmá ti nù tọ́jà ìmáàmá rẹ̀ láwà ní rẹ̀ nítòsí wọn kò bá wọn jẹ́ fàláṣẹ́yà alẹ́ ìkòdára wà láṣẹ́yà alẹ́ yìí fìlì kan yìí bẹ́ẹ̀ bá ń tì wọn lọ́wọ́ tí ebi bá wá gbé tẹwá bì lórí wọn ẹ máa bá mi lọ tí bọ́lá bá ti lè yìí pé èébì tẹ́ẹ̀lì tẹ́ẹ̀lì dìfẹ́ǹdì padà ó wá dé ẹ máa lọ wà lẹ́kọ́lọ́sì inú rí wà lẹ́kọ́lọ́sì bẹ́ẹ̀ bá ń tì wọn lọ́wọ́ náà tí ẹ bá wá pọ̀ jáde àlẹ́kọ́lọ́sì ò ẹni tí ebi bá gbé àbí pípọ̀ gbé nígbà tí ń kírun lọ́wọ́ wọn ní lẹ́ṣẹ́ òṣùkò dáhùn tó sọ̀lá tó kà fún ọmọbìnrin wọn bẹ lóyún. wọ́n wúlì màá mú mi tí màá mú bá wá ṣe àṣìṣe yàhámìlì wúlì ìmáàmù kó má wọ́rí ìmáàmù ti bá gbé. ilá yàkúnà mi nákó sí ìfàrí ibà àyàfi kó lẹ́pàá ṣìṣe tí máa mú ṣe àti ọ̀rọ̀ yẹn ni kí máa mú máa lọ fún òkú àtọ̀ kí máa mú máa tiẹ̀ dúró nígbà tí máa mú dúró àtọ̀ kí máa mú tiẹ̀ máa tó ju fífi kan lọ sí méjì àtọ̀ ìmáàmù ò lè bọ̀ gbé o wàá ìgbà sọ́ra ẹni máa mú mu tí máa mú bá gbàgbé lórí irun àwọn náà àṣà àbótò gbé lórí irun àwọn zúrú mímọ̀ á ní ròkú rẹ̀ àbí ìmáàmù ṣáájú ẹ̀ lọ sí ròkú bí fi àwọn tó yẹ kí ìmáàmù kọ́ nígbà tí máa ń mẹ́rin rẹ̀ kó òun kí wọ́n jẹ́ ọlápẹ̀jẹ́ wọ́n rẹ̀ tó tó sáà lẹ́tí wá sí àtòun tán kí ìmáàmù wá ti wá ọjọ́ bẹ̀rẹ̀ fún ẹ̀mí o pẹ̀lú ìmáàmù wá ti kó lórí òkú kó ń tó lọ bẹ́ẹ̀ rúkú zuhi náà ní ipò iṣẹ́ títí kọ́bílà rọ́bù èyí mínísítà gẹ̀gẹ́ ti sàmìyà ẹgbẹ́ òun òtí ìlàmú òkú àlọ́fẹ́ ìlàmú tí kò lè òkú jẹ bàbá sì fọ kàbàlẹ̀ pé tí wọ́n náà fi lọ sí òkú jẹ tọ́sí pé ń jẹ́ wọlé òkú jẹ ọ̀ọ́bà máa ń lórí ìdúdú àpapọ̀ pé àwọn ọmọ ẹ̀rọ ìsáyíra bàbá sọ̀kọ́ bá ìmọ̀ lórí òkú àkọ́kọ́ rọ̀kẹ́rà sí òkú jẹ náà wàhálà ikọ̀ ọ̀kọ̀ wàhálà bá máa mú ní ṣùjú. Rọ̀yìn lámì ẹ̀tù máa mọ ipò tó wà á mọ̀mù yọ nípa ẹ̀rọ ìwà ẹ̀rọ ìpè ìròkú tèmi yìí. Bàtí máa fi kórè ìròkú tí máa dúró tí máa fẹ́ mi lọ sí ṣùjú dì máa mo ti dórí kúrò lórí ṣùjú tó yẹ bá nìyí. Ìdán tẹ̀bí àìmọ́ mábùkù mà. Bàtà ròkú àti ìròkú lẹ̀ tẹ̀bí àìmọ́ àmàwù lábá máa mú níbi ṣùjú níbẹ̀. ṣùgbọ́n wọ́pọ̀dọ́ rọ́pì àtàn sí mọ́wóbìnrin ha ọwọ́ tún wákà mẹ́ta. ó ń tọ̀wọ̀ bóyá nígbà wọ́n ṣẹ̀dá wá tó sí àmì wá sí àtẹ́wọ́n bá wọn wọn ti bá lọ́nà lórí májídà àkọ́kọ́ tó bá fọ́ síbù lọ́nà lórí kó jẹ́ ọ̀nà lójú àtàwọn ìlànà wọn ti fi ọdún wo ìdá ìwàdàn àbúrò mẹ́rin kú ìmáàmù ti gbórí kú lórí májídà àkọ́kọ́ jẹ́ máàmù kú mà lọ́gbà máàmù lórí májídà wá kára kàwọn sí pé ọ̀bà wọ́n kọ̀ bá ọ̀kẹ́ àtẹnu sí mọ́wó bí ìhá bá a dẹ̀ imami ọwọ́ ẹ̀rọ ọwọ́ àdìdì ẹ̀ má gbẹ̀bẹ̀ ẹ̀rọ ọwọ́ àdìdì lọ fẹ́ bí ni lọ padà lẹ́yìn tí máa bá dígbìn bá ti sálámà wà ń sọ̀rọ̀ àmì sùjúdì bó ti ṣẹlẹ̀ yìí ó lè náà ní ìwé ọ ọgbàgbé àti ti sùjúdù àwọn zùú nímà àbí lásìkò tí bẹ ní wọ́n ti ń tiẹ́ ta ìmí lọ. àwọn náà àṣà àbọ̀tì ọdún ẹ̀tọ́ gbé ọ̀rọ̀ amájúgbédé pé mọ́ ti lọ fún òkú ma fún ìjúlù máa gbọ́. àṣà fún ọmọ ìmáàmù ìlàlọ́kẹ́ àti ọkùnrọ̀ ìwọ́n bẹ lórí ṣílù àkọ́ ìmáàmù ti bọ́ síbí ni látà ní sàjádà á sọ fún ọ pé gbìyànjú kọ́ sáré sọ ìjúlù tiẹ̀ náà ń sọ mí àti ìdèrọ́kì ìmáàmí kọ́bílà rọ̀kọ̀ tó bá ṣọ pé à ìṣòṣìṣìdù mi àkọ́kọ́ ẹ̀kejì nítorí láńgbára àti bá màámù kó tó rù kú níbi wákàtí ẹ̀bẹ̀ ìyá ìṣòṣìṣìdù. wà á ilá ṣùgbọ́n tó bá ń bẹ̀rù pé à kí bá fẹ́ sọ ṣùgbọ́n àkọ́kọ́ àtẹ́lẹ̀ ẹ̀kejì gbàgbé fi dìde sókè máàmù ó ti lọ fún rùkú. وإلا تركه في السجادة عليه وتبيع الإمام لبما منبتي هو وقضى ركعة أخرى أيضا أو فركع من ديكو يتوميشن وحيث قضى ركعة أولا كيسان ركعة كتير من ركعة كتير من سنة كتير من فلا سجود عليه ẹ̀ ní sùjúdù sáàwì sí o tó yíra ẹ̀sìn nítorí lè mọ́ ìta sùjúdù sáàwì ní ìlà ayẹ̀kú na ṣáàkà ń tẹ̀rù rọ̀kúnrin ayẹ̀ sùjúdù ayẹ̀fẹ́ pé ẹ̀ ń ṣe yìí méjì pé à ah, ṣe mo sùjúdù yìí àbí ní ṣe lòkó ìtí yìí méjì bá ti ń bẹ ẹ̀sìn ẹ̀ ṣe bìnà wọn àkọ́l lórí tí ó ṣú ọ̀pin ẹ̀ wá ṣe sùjúdù ọ̀bàdì wọ̀nán jẹ́ ẹ̀tù àkùrọ̀ bó ìyẹn ń fihàn lọ́wọ́ àtẹ̀kẹ́ wa yọ sí ọ ẹni tí àtẹ̀kẹ́ bá yọ sí nígbà tí ń fihàn lọ́wọ́ títí mọ̀ pé àlàáfíà bù wà á nọ́ọ̀tù ni ẹ̀yẹ́ nọ́ọ̀tù ni àkùrọ̀ kí ni wà á nọ́ọ̀tù ni àwọn háyì àtún àbẹ́yẹn ń fihàn lọ́wọ́ èdè yọ sí ìyẹn ń fihàn lọ́wọ́ èdè ó yọ sí. فقتلها ìyẹn wá mú ẹgbà àbí kùmà láti fi pa ejò àbí àtìpé pàlẹ́ ṣẹ́yà àlẹ́yìn ìwọ̀n òbàjẹ́ orílẹ̀ ilẹ̀ ẹ̀yẹ̀ tó lè fi ìlúhu àti kó jẹ́ pé àwọn iṣẹ́ tẹ̀ ẹ ṣe nígbà tí a fẹ́ pa ejò wọn ti kọjá iṣẹ́ tẹ̀ a lè gbà láyé náà. àwọn yẹn tẹ́tí bí ra lè kébù lẹ́tà àbẹ́kìó tẹ́ ẹgbẹ́ kan àbákẹ́kì ọ̀hún padà wá mú yín káyà sí kébìlà bí kẹ́ni tẹ́lẹ̀ ee ìmọ̀ràn tẹ́lẹ̀ wájú yín ni èdè wà ẹ lè pa wájú yín ẹ lè pa ní ẹ̀jẹ̀ yín ẹ lè pa báyìí ẹ lè pa ẹgbẹ́ wájú yín àyàfi ọ̀rọ̀ lè pa wájú yín gbogbo gbogbo àwọn yín jẹ́ bọ́lá pé ẹ wá ń pa kékeré lọ ẹ ń lé lọ ẹ ń lé jù lọ wá mú yín káyà sí tí kírísítà kékeré bá ti mú yín kẹ́yìn sí kébúlà ìrún ti bàjẹ́ o ilé ayé tó rẹ̀ fẹ́ lòwó àbí kásìkò tó gbà lọ́wọ́ yín pẹ́ kọjá àsìkò tí ó yẹ kẹ́ ẹ lò ó ti bà ìrún yín jẹ́ fẹ́yìnàhù yẹ kò fà o ìrún yẹn kọ́ o ó ti wá jẹ́ ìrún tí ó bàjẹ́ nù. wọn máa ń ṣọ́kà ẹni tí ń kí wọn wá pè é méjì pé hàlùwà fi lè wọ́n ti wítìrì ní nkí ni òtún ṣáfù àti wítìrì òun ndị rẹ̀ méjì ń ṣáfù rẹ̀ wítìrì ń kọ́ ẹ̀yọ̀kan ó wá ṣe ìyẹn méjì tí ṣáfù ní kí lọ́wọ́ àbí àwòfí yá ti àbí ni mo bàbá yìí ni kò sáà lè sọ ìwò ló ń bẹ ha yá ti má gbà pé ẹni tí ń ó fẹ́ kí ṣáfà tó tẹ̀ fẹ́ ṣe ráfílà lówù ní ṣáfà ọwọ́ ń pè méjì pé ẹwà tí mo fi parí ṣáfà èyí sì ń kí irú sì fi ni àbí mi ò fi parí ṣáfà jàálà ha fáánì yàtà ṣáfà yìí lókè yẹ́bù ní ẹ̀là kan ọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ ètò ṣọ́ ẹ̀kẹ́ wípé yóò ṣọ́ ìgbésí ṣáfà wàtá jáde bá bàtí wá sálámà tá níbi ṣáfẹ́rì ọwà ti bàbí tó ń na àwọn tárọ̀ lẹ́yìn náà wà tó tèrè wà máa ń tẹ̀kẹ́ lánà lẹ́yìn náà ṣáfẹ́rì wà tèrè ó ti kí sáfẹ́rì kọ́ sálámà ó wá sọ̀rọ̀ láì sí kí wọ́n tèrè sáàrì yá ó gbàgbé pé kò tọ́ tó fàlàṣẹ́ àlẹ́ yìí kò dára. wẹ̀yìn ká a na tó bá máa má sọ̀rọ̀ láàrin kó ti kí sáfẹ́ láyé sí ìkéwé tí rí ó máa má pé kòríà ó dá tó ṣùgbọ́n wà láàpẹ́ ààrẹ kò dára wọlé màsìbúùkù nù fíkì òun lẹni sáfì bẹ̀rẹ̀ ẹ̀rọ tó wọlé àlè màsìbúùkù náà pè kò bá wọn bẹ̀rẹ̀ sí máa kírun ó ní wà lè

mọ́tò bá máa mú lórí àpẹ́lù mi ọjà tó tẹ́ sí àdàkà ó ní pẹ̀lẹ́ ayẹ́sìdìlù máa hù tí mẹ́rin bá fẹ́ ṣe sùjádà ní sùjúdù sáárù ní wọ́n bá wọ́n ní kí bá tó lápèjù ọ̀kí wọ́n bí pẹ̀lú ọ̀rọ̀ kan lọ sọ̀rọ̀ ẹ̀ tó ṣe sẹ̀kẹ́ àná ọ̀dọ́ àrídà wá pẹ̀lẹ́ mọ́mí ẹ wá fẹ́ kan ọ̀pọ̀ níbi ìhun tí ìmọ̀ àwọn àti àwọn àwọn àpapọ̀ ní ìdìbò jẹ lọ́dà sí ọ̀pọ̀lì. àtúntò oúnjẹ ẹ̀fẹ́ ti bà àti lẹ́yìn tó lọ́la ọ̀sán ọ̀tẹ̀ tó ní ṣe bá ti bà nínú ọ̀láyà tí mo máa mú ọ̀ nígbà máa mú ẹni tó lù lẹ́kọ̀ọ́ bí ìyá wà lá bà àbí ìyá ọ̀ ní sọ bà àbí ọ̀sán ọ̀pọ̀lì. wà ń sọ jáde máa bọ̀ bá gbọ́ tọ́ ọ bá máa mú ọ̀sán ọ̀pọ̀lì ọ̀gbọ́ ọ bá sọ̀lẹ́sọ̀ láti wú wọ́n ní wọ́n ti bàjẹ́. wọ́n ní adájọ́ kan ataka mẹ́lẹ́tẹ̀ ṣùgbọ́n o bá tí ọba máa ń mú rẹ̀ ọba rákà kẹ́kẹ́ lọ́dọ̀ yẹ bá fẹ́lẹ̀ bí zu rẹ̀ bá bàtà ẹlẹ́kẹ̀ ìyàbẹ̀lẹ̀ ẹ̀rọ wọn bí rọ̀bá bàtà bá rákà kẹ́kẹ́ lẹ́yìn máàmù tó ń fi ọ̀rẹ́ yẹn máàmù rẹ̀ ti wá dára bóyá fún àbúrò ẹ̀ náà àdí àwọn ọ̀sán abọ́tẹ̀ ìbájú rákà kẹ́ lọ sàjáde máa àwòlùkọ bòlí yíyá tí màmú yẹn máa fẹ́ sọ̀kọ̀ bòlí ọwọ́ bá sọ̀kọ̀ bòlí à ń fi mábùlù lẹ́yìn náà ọwọ́ bá ta láta rẹ̀ màmú yẹn máa fẹ́ sọ̀kọ̀ bòlí kíláàsì àbà ó ní wà á sọ̀rọ̀ ìgbà àdìyà tí màmú yẹn máa wá fẹ́ sọ̀kọ̀ àdìyà nígbà pé nígbà jẹ bọ́ọ̀dù jẹ̀ríkà ẹ̀ kí wọ́n fún mi mọ́mú ẹ̀bá ìbámu lọ́dún bá àgbẹ̀mọ́ mọ́mú wá sálámà lẹ́yìn sálámà ó wá sí àbá àgbọ̀ ìdààmú wọ́n tún lábàtà ẹ̀yọ̀ ń gbọ́ ìwọ́n ti di ẹ̀gbìn láti lọ pé ìwọ́gbọ́ ọ̀jẹ̀ tó bá ti wá parí ẹ̀kì ẹ̀ náà ká tó sálámà wọ́n náà sá bàájì. Oyè rẹ̀ ó ní ká sáré kí màtọ̀ látọ̀ ọkọ̀ wọn kí wọn tán ọdún wa ti dọ́gọ́ فيسجد بعد يسجد بعد صلاة الأول عن بعدي ليس بعد الطريق هو يفهم ṣùgbọ́n lásìkò tí màá mú fẹsẹ̀ bàájí tí o sì parí èrò ẹ̀ka má ba fẹ́ bàájí o oníwà ẹ̀ńsà ìjájà máa ṣì máa mi ààmì ìdá pẹ̀lú àmà pé bàájí ni màá mú fẹsẹ̀ ọwọ́ màá mà bá màá mú náà san bàájí papọ̀ láì sí parí ìrùn tiẹ̀ kí ló fún bá sọ̀lá sọ̀lá tùbú irun ti bàjẹ́ ẹ̀dì òfàdúgbà táwọn afáfi dára léyìí o bẹ́ẹ̀ kí wọ́n fi ẹnu kéwú ẹni bá mú gbé nìkan ní ọmọ o táyà táwọn afáfi fi ń ta fàdúgbà tó ẹni ọmọ gbà yà ní pàtó àtijọ́ láwọn tó pé ní abẹ́ta sáwọ́ ní kílà yìí agbègbè ẹ̀kọ́ náà lẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀mú àsùnmáwí yóò sàrà ẹ̀ sáà ìgbà yìí nínú àwọn tí a fi èké ìmọ̀ àmọ́ màrí kí tó sàlàyé sáwù dáadáa olùkọ́ àmọ́ sáyẹ́bù sáwù bíi tí ń dáwọ́ sáwù pẹ̀lú mi so mi tó yẹ sọ̀rọ̀ fún ẹ̀. ó ní wọ̀nyí káná sọ ayé ń pa pé ó gbàgbé ṣe bàdí papọ̀ mọ́ bàdí ìmáàmù láì sí parí tiẹ̀ ni wọ́n fún màmá ti parí nìkan. Ìrò ìdìbàjẹ́. Òun bàbá kò máa mà ó gbàgbé kó wọn ò sì san ní ana gubti ya kuka don sadada ba da salami nusa ba ji hali masu buku ba da salami imani imamu salamata imamu wasu yanzu ya sawa wọ́n wá lọ fún wa na án ti ẹ lọ jẹ ọ wá ṣe lásìkò tó ń sàn án ọ ti rẹ ẹni dáhùn kí ń sè ọ sàn bọ́dà أصلا قبلي قبلي عقلي قبلي وإن ترتب على المسبوق بعدي من جهة إمامه وقبلي من جهة نفسه إيه هذا خسر في إمام صافي ولا يوم تدانا بعدي ولا وانسى هنا كان هو دانا قبل سمي بلغة إمام صافي ولا يوم تدانا بعدي

ọdún wọn fẹ́ fi ẹ̀ yóò fún wọn adáyà kọ̀bùrí àdìgbẹ́ àwọn olùkọ́ kọ̀bùrí ní ó bọ̀ mu wọ́n máa ń nà sí ẹ̀rù òkú wa ẹni tí ń kírun ọwọ́ àdàgbé sí wàtàgà òun fi sùjúdì ọ̀n bẹ lórí sùjádà lọ́wọ́ bí irun náà sí rùkú wa wàá lò sí ọ̀dà kọ̀ ìmọ̀ padà lọ sí ọ̀ ويستحب له أن يعيد شيئا من الابتغاء طبعا ما تركوه وانا طبعا انا ارجع من مذهبي kọ̀wé kan zẹ̀ka dúró yẹn yẹn kọ ka kéwù mí kọ́ wa gbèrò kó mí kọ́ wa lọ sojú ṣé án ní ẹ̀rẹ̀ kẹ̀rọ á tó mọ̀ yẹn pa wọ̀ yẹn sí dá bàrẹ̀ kan lọ́wọ́ bá dá parí irú irú irú tán wà ti bà á di gbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ fún kí lọ́kọ́ ni wọ̀ mẹ́rin náà sí àkàndínlẹ̀ kan ọ̀hún kírun lọ́wọ́ ṣùgbọ́n àmì ìjìnlẹ̀ kan tó wá gbà pé má tẹ̀lé ọ̀ká wàtẹ̀sẹ̀ kẹ́dọ̀ ha dáadáa sí yá nìyí ọtí wá lọ sórí ìdúró wákà mí ọlá ti wá o sẹ́ńdà pé mo mọ̀ sí kòmọ̀tò méjì kò sí wàhálà ọ̀rọ̀ jẹ́ á jẹ́ra lè ta padà lọ sí ibi sórí ìdòkó wà fàjádà ha lọ sí ìgbà yẹn ilé ayé kó nà kọ́ dídà lásàkọ́ búlẹ̀ lè kìyà mi àyàfi kó jẹ́ pé kọ́bùlẹ̀ ìkìyà mi kó tó dìde òun tó dìde kó bíbá òun. ààrẹ ló jẹ́ pé ìwọ tí ọdún lọ ní ìbájídà kẹ́ńtẹ́jú lè ọ̀dọ́ jù lẹ́yìn ẹ̀yìn àti ọwọ́ àti òpá kan láti ṣe. látàtà yẹn kọ́ ọ̀rẹ́ wa lọ sí ìdíje tí òun yí wọn ọ̀rẹ́ padà wá tó ṣùjúdù ní ìsọ́nà. kí wọ́n àwọn ènìyàn ó ní bí lẹ́yìn ẹ̀kúnnà kọ́ dídà lásà kọ́bùlẹ̀ àìlèkìyà mi fàlàyé ọ̀rẹ́ pẹ́pọ̀ ti di pẹ́ni jòkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi rákàtọ̀ títọ́ ọ̀sẹ̀ fájìlì àkẹ́tọ̀ ọ̀sẹ̀ méjì wá padà wá sí ilẹ̀ wá sí kẹ́kẹ́jà ni wọ́n jòkó mọ́ ọ̀yà lọ́wọ́ lọ́wọ́ lẹ́bìí ọ̀lọ́wọ́ jòkó lọ́wọ́ ti pẹ́ni ọ̀bùsùdù lọ́wọ́ jòkó tẹ́lẹ̀ ṣáájú kí ọ̀tún dìde ọ̀wálẹ́ tó ìjòkó jòkó mọ́ ó ní wà mẹ́rin náà sí sájú bẹ̀ẹ́ bákan náà ló lẹ́pẹ́ sájúdà méjì lọ gbàgbé tọ́rọ láti ṣe ọrọ̀ ọ̀sọ́rá jùlá kàdàrẹ́ ṣọ́rọ̀ bọ́ọ̀lù àwọn ọmọ sí rẹ́kàmí ọlọ́run kàpadà àwọn ọrọ̀ òkè ẹ̀ka òwò lọlẹ̀ space sí ni ó wò lọlẹ̀ space láì ni ó wò ni ó wà lọ san rákà sájúdà méjì tí kò sẹ́yìn lọ san wà lámúyẹ́gírí ويسجد في جميع ذلك كل ذنبهم أصدار منه ودار بعد الصلاة بعد بعد وإن تذكر السجود بعد رفع رأسه من الركعة التي تليها ما في سجود لا ركعة توكي في أو في سجود في أبين وسمي سيسيرا إذن أو أنا في أو أو سجود في إلا ركعة أبين يقال لك أبين أبين أبين أبين ọwọ́ àdìdé ọba bàtíà ọba sólà ọ̀gá rántí ọlọ́dúnrùkù ọ̀rántí ọwọ́ rántí bá àdàrọ́ ìrántí yìí nínú ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ tí tẹ̀lé lẹ́yìn tó gbó ní ìdẹ́kọ̀ òrùrùkù lọ́dún rántí pé wá inú rántí ṣe sùjú nílá ráta ìrúntọ̀ fọ́ tàmádá àlásọ̀láàtì ni ó máa bá àwọn kí n kí lọ ṣùgbọ́n o wà lámúyárú jẹ́ ọ̀ ní padà wà á lọ gbọ́rọ́ ọlọ́kẹ́ àtàtúntà àwí ọwọ́ wà á gbà pé ráńkà àtọ́wọ̀ ti ṣe ìlú sáré pọ̀ òkò síná ọ̀pàdé ọwọ́ àkàrákà tí ọwọ́ àwọn tí ráńkà àkọ́kọ́ àbáyákà kejì àbí ráńkà kẹta tó yé nìsín. bàtà wà náà kẹlẹ́ kìí yẹlẹ lọ́kà fún. bàtà kà àbí lọ́kà fún lọ́kà fún lọ́kà fún lọ́kà fún báwọn ní àkàmẹ́yìn kọ́ wà lọ́gọ́ lọ́kẹ́ àtàkùnrin lọ́kẹ́ àtàkùnrin gbàgbé ṣùgbọ́n ọkọ̀ tì ọ́ parẹ́ wà dáadáa lọ́kẹ́ tí mọ́ obìnrin ha ọwọ́ amú aka mi báyà pẹ̀lú pé ọwọ́ aka ìwọ tó ń tì kà ọ́ màlá wà sọ́jà dàkọ́ sàlámì lọ́kọ́ bùrí lọ́sùn. nǹkan mìíràn bẹ̀kí ní rákà méjì àkọ́kọ́tà àmọ́ kí ní mọ́sílù ní ẹ̀ṣọ́ àti fúnú ìlú ìlú ẹ̀dá sí lọ sí ṣe ní sókè bàbí ẹ̀kọ̀bí lọ́fì. ó ní wọ̀tẹ̀fẹ́ kàrọ̀ báyàdà ákùnrin sàríta ọwọ́ àwọn tí lẹ́yìn tó ti dìde láti lọ kí rákà ẹlẹ́ẹ̀kẹ́ bàbá tí àwọn ọ̀nà ṣe ìdájà níbi rákà ẹlẹ́ẹ̀kejì àdàkọ́kọ́ sókọ̀bí lọ́gbìn ńlá mùsà kó nínú ìlú wúlò àyà yìí mẹ bíráka tó ti ṣe gbàgbé o bíráka ẹlẹ́ẹ̀kẹta abẹ́lẹ̀kẹ nínú ọlọ́ka na wò máa àbí ẹ̀yìnlá àwọn akàyè kọ́lọ́ ti ṣe àṣìṣe yẹn wàtàgà kárọ̀ fábùlà ákòdù sọ̀rọ̀ ọ̀wọ́ ara ti gáà ọkọ̀ tó ta sọ̀rọ̀ ara ti pépé ni a nà sọ́rọ̀ tàwọn ìdúró sá lámìyà fún sá pépé kíka sọ́rọ̀ níbi láti ẹ̀rẹ́ ẹ̀kẹta àti onílé àtẹ̀wé ní kíka sọ́rọ̀ àti ìdòkókó ó ti kó ti kó sí àkàwé mẹ́ta yìí pépé láti àmì náà ti kílìkì àlọ́gbọ́n ní wọ́n wá kẹ́kẹ́ mẹ́ta yẹn sọ àwọn ẹ̀kọ́ kọ́kọ́ ìjàkọ́ pàtàkì ní àlọ́gbọ́n ó kú lọ́ọ̀sì ó kú méjì méjì sọ pàtó tó kù yẹn tá a kàfọ́ olùwà bẹ́ẹ̀ jù lókè lórí ọ alẹ́kan jòkó ńkọ́ a sì jòkó mẹ́jẹ wà níbi àti kíni ọ níbi àti ṣe kàn bí mẹ́fà àti lọ sí pípọ̀ ọ dérò wọ́n máa ń sọ̀rọ̀ lánà ẹni ò tí ì pé wọn tán ó wá lọ sálámà ṣáàkẹ́ bí kàmáàlì sọ̀lá ṣùgbọ́n ó kà sálámà ni kò sí ọ̀bíyà yìí wọ́n ti pé àbí òun ti pé àá wọ́n fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ àṣùwọ̀n ó ti bàjẹ́ ìyẹn sálámà láì ṣọ́. والسهو في صلاة القضاء أتبعوا مسألة يوم ẹni bá ṣàtúnṣe nígbà tí bá ń kírun tí ó fẹ́ san lásìkò míì kàtàrí sí ìṣọ̀lá àti àdá bákan náà ní ṣe sí kanáà ìdájọ́ kanáà ní ẹgbẹ́ ni bá ṣàtúnṣe nígbà tí bá ṣe àdá kọ̀dọ́ ni wọ́n sì yàn kí lásìkò tí ó ṣe àgọ́ rẹ̀ àdá nìyí tí yàn kí lásìkò وفي أخطاء وفي أخطاء كان هو في الدعاء تحدي لا يقصر في الدين في صلاة القضاء يقصر الإسلام بالجرمي عبد صلاة الأعداء عبيت في الشهر وصاروا في النافلة كما قال قال الله ملكي على الله والله إذا جوكي أنت في سنيدي ونافلة فالسهوي في الفريضة قلت لك يا جدي إذا جدي المفوكي أنت عايزين يبقى هنا لي وباك هنا لي gbẹ̀ta kàtàbí láwọn òfin pẹ́ẹ̀tì àṣìṣe bí wọn wọ́n yẹn ní àbáǹtì ṣe ní bí irun náà sí àbákan náà ní wọn o ilá fífi ti màtá ilà àti níbi masala mẹ́fà kan ní wọn yàtọ̀ àwọn. alifatiha àti jọba ìyàtọ̀ mi láàrin àṣìṣe ọ̀rọ̀ ayẹ àṣìṣe náà bílà níbi bí wọn kàbá bíà wọ̀súrọ̀ níbi kàtúrà lẹ́yìn bá fíà wọ̀lùsọ̀sírù níbi kíkéwu jẹ́jẹ́ wọ̀lùjáàrì níbi kíkéwu jáde wọ̀bìyàdàbí níbi ìsàlékún kan sí wọn wọ̀bẹ̀rẹ̀ kọ́sí wọ̀lùsíàmì bàbàtà àbí níbi kéèyàn fi àdékùn áká kún ìhun àbí kéèyàn dí kéèyàn gbàgbé àti ṣe apákanú àwọn ẹ̀ńtí jẹ́ orígbò wọn. mí ni kàtàájú nínú sáàwì yìí bákan náà ni àti ọ̀rọ̀ ìyẹn wà nígbẹ́ ṣùgbọ́n yàtọ̀ ń bẹ àyàfi ń bẹ níbi mọ́sálà nípa ọgbọ́sọ̀rọ̀ yìí mọ́sálà nípa àlùfáàfíà àṣírọ̀ àṣírò àlùjẹ́họ́rù زيادة ركعة ونسيان بعض الأسباب àwọn mọ́sálà mẹ́fà yìí ó ní ìyàtọ̀ ń bẹ níbi bá ti ti tiẹ̀ láàrin ìrún náà bílà أثرها رابع إذا فتر فمن نسي الفات بحسب النافلة أنا كنت منافلة قرامة كفاكية وتذكر بعد الوقوع قرامة بكم كفاكية في الله إذا كنت الوقوع لكن نافلة تمادى ما كنت له وقت ذلك قبلي وسجد ذكر يعني na ni ọ̀ ń tí nábìlà ni bò ọ̀wọ́ akọ̀fà tí ọ̀wọ́ aláfí lẹ́yìn tó wá ṣe rùkú kan lọ́wọ́ fi ìrìnàjò bá ti àtẹ̀mọ́dá máa fi hàn lọ fún nábìlà ni wákọ̀ dáadáa bí kìlá náà ọmọ yẹn lọ

kò wá rántí ọ̀dùn láàfíà tó kòrò lòkó ọyẹ náà wúlò lòkì yá ọtí bá káka ọ̀dẹ ni ọ̀ mú mi wá ni ó wẹ́ẹ́ zẹ̀ wọ́yẹ̀ kúrò sojú lòwú kàná zakarná fi dáàlú sojú bóde wá san fáwù rẹ̀ padà ni ó bá bá a sàlàyé ṣáájú mo tó náà gbàgbé láti ṣe ìdúró tí ó bá ṣùgbọ́n alẹ́ ìdúró ti bàbí. ومن نسي بدأ بيقرأ على تبين حتى يقوم من السورة ومن نسي السورة أني بدأ بلاتي كسورة أو الجارة أبنا في سيودا كأبا بكي لك أو السر أبنا يسيقوت سيودا كأبا بكي لك سنة فيلا إذن وانا يقول واربا بيه نافلة وتذكر بعد وقوعه kò wá rántí àti lẹ́yìn ìgbà tó kú ò lórí òkú ọ̀ tàmá dá lábẹ́ ìdájọ́ kan máa fi ọ̀rọ̀ wà láti júdà àlẹ́ yìí rọ́bìnú nípa fíà tàmá dá ìgbọ́n ló ṣe kọ̀bùlí. ìgbọ́nà tí kèdè máa fíà ló gbàgbé tàmá ìgbọ́n wà láti júdà àlẹ́ yìí kò dára kankan bèrè láàpẹ̀ ìfàmìlọ àwọn nǹkan tá a wí mẹ́tẹ̀ẹ̀ta yìí ààlè ṣe bẹ́ẹ̀ níbi pàdúdọ̀ ní oṣooṣù dáàfin obìdára ọ̀. ó ní ọ̀nà ń kọ́ ọmọ ìlà sáàrí ṣàtúnṣe náfìlà ń kí náfìlà olóko mẹ́rin ó wà wá jòkó lẹ̀ fún wọn fún ọ̀gá ìlà kejì ó kà ń gbé lónìí mọ́mú bí kì í ná fúlà ní ẹ̀yìn tàgbà kárọ̀ kọ́bùrà ápìlẹ̀ òkú wọ̀ pàtó kó tó lọ búrò kú ló wá sí níbi náà fúlà kó wọ́n máa jòkó rọ̀jà ni ó padà síbi tí wọ̀nyí ní àkọ́dọ̀ sàbí gẹ́gẹ́ ṣùgbọ́n ẹ pé ó ti rò kú níbi láka ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀ta ìrún yẹn ó tún láti tó wọ́n ṣe ìjòkó ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ lóríṣìí ó ní wọ́n ń tọ̀ áníkà náà dá kó máa sí wọn lọ wà záàdà ní wàbíà kó mú aka ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀rin wá ṣùgbọ́n wákàtí àdàkọ́bùlà sàlámì kọ̀ọ̀bùrí ní ọ̀sán kọ̀mínọ́sì bẹ̀fẹ̀ náà sí ẹlẹ́fàdúdọ́ ń tá a sọ wípé o kò ṣeé ṣe ọ̀rọ̀ yẹn sí mẹ́rọ ní ẹ̀bá fi lórí ẹni dìgbé ń di ọ̀rọ̀ yẹn kọ́ ayé ń nàwó yẹ ọ̀rọ̀ jẹ́rò gẹ́gẹ́ bí wọ́n ti rántí pé òun gbàgbé kẹta orígun onígun tó ṣáájú kí á yẹ ni ó padà dé lọ pé ní o wọ̀ọ̀rẹ̀ sì júdù kọ́bùlà sàlámì ní oṣù bàbá bọ́kẹ́nu tí náfìlà ti àbúrò rẹ̀ ni pé má nà sí àrókú náà èèyàn ń tí náfìlà kọ̀ wájú ti kàwá sí à ó ń ṣe náfìlà kọ̀ wájú tí ó kírun ó ń ṣe náfìlà kọ̀ wájú kò ó gbàgbé rúkúnù kan nínà náfìlà nínú rúkúnù ẹ̀wọ̀n náfìlà tẹ̀lùkọ́ kò wọ́n ti lòkó àwọn lẹ́yìn tó sálámà ló tó rántí wà sáálà ó kẹ̀kú wá kẹ́kẹ́ ìgbèdèkù ó tó rántí fàlá ìhádátà àlẹ́ yìí kò gbọ́dọ̀ tóun náà kí wọ́n ìbílẹ̀ fúlàní kò jẹ́ gbèsè eléyìí kò lè dáwò pẹ̀lú fàrídọ̀ dẹ̀kẹ̀lá pẹ̀lú fàrídọ̀ yàtọ̀ sí ìwọ̀n ọ̀ràn yẹn fẹ̀ ìnáwó yóò abàdá as long as tó bá rántí pé òun máa ń fẹ́ gbẹ́ gbèsè yìí yóò tún náà kíni o tí làwọn ilé kíá kà wá iye lọ́wọ́ sí ìhun kẹgbẹ́ tó ń kí ń jọ òun òun gbàgbé owó kúrò náà wà kánú irun yẹn wọn ò kí fẹ́yìn náà wọ́n yọ èdò ha ni ó wẹ́n ever after fifty years tó lè wá ní kí sí ni ó náà kí o wà bákanáà na mazhab ẹni tí ń kí náà fílà lóòtọ́ náà fílà ní ọkàn já kí n kí má wọ́n ti wọ́n ṣe ní ọjọ́ ọjọ́ wọ́n fi odò dédò ló ti yáwó ọjà bù. àmì ìgbà ọ̀sùn mọ́hámà já ni àwọn sọ̀rọ̀kà mi ń há rọ́kà àtàní àbọ̀ mọ́hámà gbé rákà kan jù sílẹ̀ nù náà fílà àwọn sájídà kan àbọ̀ mọ́hámà gbé sùjúdù kan jù sílẹ̀ níbi ìwọ̀n ẹ̀kẹ́ta

ṣùgbọ́n ọjọ́ gbèsè mọ́tò àfihàn kan máàlì kiri kan lónìí wọ́n ní kọ́rídà kan pé ẹ̀nàfúlù yẹ̀jìbù bí ṣòro ọ̀ lóòótọ́ náfìlà yìí tẹ́ ẹ̀ bá ti ṣe tẹ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí máa ṣe náfìlà ni òjọ́ ọ̀yàn lé lórí káfílì mú yín wọ náfìlà pẹ̀lẹ́sẹ̀ ìwọ ní kẹ́kọ̀ọ́ tiẹ̀ kọ́ náfìlà yìí ṣàbí ṣòro rẹ̀ yẹ̀jìbù ṣùgbọ́n rí mẹ́ nàgọ́mọ̀ hó tí ẹ bá ti bẹ̀rẹ̀ náfìlà tẹ́ sọ̀rọ̀ ayọ̀ tẹ́yìn bá ti bẹ̀rẹ̀ náfìlà àbí tí ẹ bá ti bẹ̀rẹ̀ tẹ́ náfìlà kala inú náfìlà ṣe náfìlà tẹ́yìn wáyé yóò ṣe má kò yẹn níbi kò sábúrú mẹ́ àyàfà màsáìlù kẹtàbà kakúbin tó kó o jọ tí ẹ bá bẹ̀rẹ̀ náfìlà láwọn màsáìlù yìí ọwọ́ àpọ̀ tí ọ̀ ọgbọ́dọ̀ gbígbọ́ jẹ́gbèsè ní sọ̀látù náà wà sọ́ọ̀mù náà wà hajjù náà wà ọmọbàkún lànà máa fi káfì náà so kàzákà wá fún náà so àwọn nǹkan báyìí tó ní wọn ni sọ̀látù bẹ́ẹ̀ bá ti di bẹ̀rẹ̀ náà fílà àwọn pẹ̀pẹ́ bí ọjọ́ afẹ́ yàrá máa máa lọ kàn sí ẹ̀ láàyè bí ẹ̀ ti kárí ẹ̀ wọ́dà fún náà fílà wọ́n ní nígbàkigbà tí ìyẹn bá rántí pé ìyẹn máa ṣàìdá kẹ́ńtọ́ kan báyìí ọ lọ náà fílà náà kí o wà máa ń tà náà hájà sí sọ láti yí ẹni bá wá mẹ́tẹ̀lẹ̀ lórí wọn tà náà hájà fún orí ń kí wọn lọ. Hmm. ẹni bá ń kí wọn lọ tó bá mẹ́tẹ̀lẹ̀ lórí wọn fàdáṣẹ́ yà lẹ́yìn wọn ní kò burú kò sì kò bíi dára ilé ayé ń pẹ́kọ̀ bí ìrò àbí tí mímí òun bá máa rà jáde. Hmm. Bẹ́ẹ̀ni, ìgbóhùn tó ń kọ́ ó ti di ṣe tí ò dáa wàá yà fàhálì ìmáàmù ìmá kó sí ìmáàmù kírun ó wá sáàtìṣe tó dìrun ó sì yára ìmáàmù yìí ń kírun ó sáàtìṣe pé mu kí máa mú ṣe ti bàá nà láàbẹ̀ rẹ̀ wàá yà fọ́ọ́mà ìmáàmù kà bọ̀ ìmáàmù ti ọ kò wá sàkárá wá dìde lọ sí aká ẹ̀kẹ́ ẹ̀dá láì bàtáyà bàtà bèrèbè yìí ṣe sùgbà àrùn láàbẹ̀ alẹ́ jù fàyín fún ọ̀pọ̀ làárúbọ̀ bẹ́ẹ̀ kí ngbà tó wọn ṣe sùgbà àrùn láàyè ọ̀pọ̀ ìmáàmù yẹn ti dára dìde kó lórí ẹ̀kọ́ tó gbọ́ sí ọ̀sẹ̀ àrùn tó ń fún ọmọ bẹ́ẹ̀ ní tẹ̀lé ẹ̀jẹ̀ mọ́ lọ. ẹlẹ́ẹ̀kejì àbí máa mọ̀ rẹ̀ kí wọ́n bá jòkó áwòsì sọ̀rọ̀ nígbà wákà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹta ákìlì ẹlẹ́ẹ̀kẹta lóòrò wá jòkó lẹ̀ ó bọ̀ kí ni wákà ẹlẹ́ẹ̀kẹta mọ̀ fàkún má jòkó tiẹ̀ o ìdẹ́ tiẹ̀ wà láti ẹgbẹ́ méjì máa àmọ́ má bàjẹ́ tó sọ̀rọ̀ yàtà ni àdúrà pẹ̀lú ẹ̀kẹ̀dá ó ṣúrọ̀ ẹ̀sì tí wọn olókùnrin ó wá jòkó lẹ̀ àbí ẹ̀ẹ́ ó ní fàkún dìde tiẹ̀ wà látẹ́gbẹ́lẹ́ sí máa àbú má ba jòkó wà ń sàjáde wọ́n édè ká tí màá mọ̀ rẹ bá tó ti ju ìgbà ẹyọ kan ń kí ni méjì wákà wákà fàáníyàtà tí ò ní sí ẹgbẹ́ kejì ó ní fàfẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ subhanallah wàlẹ́ àpẹ̀kú máa wú má bá a dìde lọ sí áká mi ilẹ̀ ń tẹ̀kọ́ ọ̀tọ̀ ábúdàrú kó èyí àtúntàn bẹ́ẹ̀lú pé ẹ̀yà báyìí mọ̀ sí wọn mọ̀ sí ọ̀sì ọmọ rántí ọwọ́n ń bẹ̀rù pé wọ́n fẹ́ lọ́pọ̀ jùlọ bẹ́ńkì òkú pé bí a yóò wá bí ẹnu wa ó lè lọ sí olùkú tó parí olùkú kí wọ́n tó dìde fàtìbá àbúkù yá àdìdí pẹ̀lú ẹ̀ wà látẹ́jìlì bá àdàdáyé kàná àwò láti sáníyà tí wà láti rọ́bíà mọ́ àti jòkó tẹ̀sẹ̀ àlọ́sọ̀ òun wà tí wọ́n fẹ́ jòkó lẹ̀ ní níbi tó ń ga tó máa tún sí sí akẹ́lẹ́ kejì àbẹ́ akẹ́lẹ́ kẹrin má bàjẹ́ tó ṣe. Fàílà sálàm tí máa mú un bá wá sálámà rú òun sókè òun kàkọ́ ti dáhùn lákàtà tàbí ní rákà àtẹ́lọ́gbọ̀n wípé rákà tí máa mú kírun tí kò fi tẹ́jú rẹ̀ yìí méjì wọn tó ààrẹ ti gbogbo dépódépódé tí kò dé wọn wà á tààrẹ ọmọ wa bá kí o so wọ́n tó wá bá kí okù délẹ̀ kankan wọ́n ní pàdé rákà àtẹ́lọ́gbọ̀n ọwọ́ amúhàkà ní ìwá bàtà lẹ́mínà wákàtí lẹ́tí ẹ̀lọ́kọ́ ìtàhà bá nìyẹn níbi dípò wákàtí wọn ti taarẹ́ pé kò pé ẹ̀ sí dáadáa wọ́n tẹ̀sí dúdú kọ́bùlà sàlámì. ìmọ̀mù oṣù oṣù ti ẹni wọ́n wá sí kọ̀bùlù jẹ. fàyín tó sì ń yàrá àtẹ bàbá ẹ̀jẹ̀ tí wọn lẹ́yìn máàmù yẹn pọ̀ tẹ̀sí orí bí ẹ̀jẹ̀ rí wọ́n máàmù òbí bẹ́ẹ̀. fọ́nà kún àǹtòkọ́dìmọ́wá ìgbà ẹ̀rì yẹn nìkan ṣáájú kó kí wọn bí ẹgbẹ́ tó sọ kó kí wọn yín ìtumọ̀ pípọ̀ tó kí wọn bí. bákan náà wàyí dà kọ̀ já dà lára ìmáàmù ọ̀rọ̀ àgbà ìmáàmù kí wọn bí yín ó wá fi ránṣẹ́ àkan ó fi ìjúùdù kan lékún méjì àwọ̀gbé ààrẹ ìsìnkú ní lọ ìdílé méjì lọ ìmọ̀mù yẹn wá lọ sẹ́bí ni ó wá lọ sí ìṣòjúbù mẹ́ta nígbà tó bá lọ fún ìṣòjúbù ẹlẹ́ẹ̀kẹta fàfẹ́ bíríbì yìí ṣe subhanallah wàlá tẹ́sídúdé máa hù má ba sùjúdù hmm? má ba sùjúdù tó bá fẹ́ lọ fún sùjúdù ẹlẹ́ẹ̀kẹta kejìlá ńlá fún ọkọ̀ òṣèlú sókè wọ̀lá tẹ́ sùjúdù máa hù má bà ṣe sùjúdù wà ilẹ̀ àkọ́ọ̀mọ̀ ìmáàmù ìyà pa nẹ́sàtì ẹgbọ́ mọ́sálà yìí o ìmáàmù kíráàkà mẹ́rin fún yẹn ó wá ṣúwà fún wọn pẹ́ ìmáàmù wọn ti dìde lọ síbi ni láti ẹlẹ́ kààrọ̀ tàbí àwọn mẹ́ta yà kọ́nà mú jíbà ha ìrètò ọba di pé apẹ̀rẹ̀ ẹ̀kà rọ́pọ́ apẹ̀rẹ̀ ẹ̀kà nínà ní bẹ̀rẹ̀ ìgbẹ̀ ó lè ṣe ẹ̀kà ọ̀fẹ́ síwára lẹ́ tí wọ́n mọ̀ dábùkẹ́ àtòjú pé ẹnìkẹ́ ń dábùkẹ́ àkà mẹ́lẹ̀kẹ̀ ní ìwọ sì gbà pé tàyà kọ́nà mú jíbà ápẹ́ wọn apẹ̀rẹ̀ ẹlẹ́kà mú ẹlẹ́kẹ̀ẹ́ ìwọ tí ọṣù ọ̀pẹ́yọ́ tẹ̀sí mẹ́mù yẹn ní ìdè fẹ́lọ kí yẹn kìí ṣe ẹlẹ́ẹ̀kẹ́ àrùn pẹ́lẹ̀ kẹrin àbúwọ̀ tó ọṣù ọ̀pẹ́rẹ́ kẹrin ni tẹ̀bí àrùn tẹ̀lé máa mú fíìyì níbi ìdìde yẹn ṣùgbọ́n o wájà lásà máa ń tàyà kọ́ná ziyádátà ìwọ tó ṣọ̀gá wákà márùn-ún ìyọ́nù wá dìde yìí o oṣù ọ̀pẹ́ ìwọ ọ̀pọ̀ ọ̀dọ̀

ọ̀wá dìde bá a lọ sí àkàkọ́ ṣùọ́ pé ṣé kẹ̀rẹ̀ ní kàrún ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ̀ mọ́mú kí á bè fún wá dìde ẹnìkan wá pẹ̀sán òun tó gbọ́dọ̀ ṣe ìgbóhùn ṣe ni wípé ó wípé máa mọ̀ ti dìde fún ẹ̀yẹ̀kà ó lè ṣọ́ ẹ̀yẹ̀kà kó wọ́n kọ́ bẹ̀rẹ̀ orí ìrùn yẹn wọ́n ṣọ̀gá wọ́n náà wọ́n ṣọ̀ tó tẹ́ ẹ̀kẹ́ àmì ti tẹ́ àmẹ́ta àwọn ẹ̀rọ ṣọ̀ kí láti fún wọn lọ yà ń ṣe yẹn dára bí sẹ́ẹ̀ ẹ̀yà náà lẹ́sẹ̀ فإن جلس الأول Ìrẹ̀ tó ṣọ́ fúlákà kẹrin ni àbí ìrẹ̀ tó ṣọ́ ṣọ́ fúlákà kẹrin tó wá jòkó lẹ̀ tó ọba máa mú jù. Wà kọ́ màkàá ní àdúrà tó ṣe wàhálà wàhálà ó ṣọ̀ lé obìnrin. Kéré kàwọn ẹ̀kọ́ wà lọ́dún pé kí òun ẹ̀ẹ́mẹ́jẹ̀ bá sọ̀ dáàbò sọ̀ dáàbò sẹ́yìn náà nù ìmáàmù ni ẹ̀mẹ́ta lẹ́wọ̀ ó ìmáàmù náà gbọ́dọ̀ fi yẹ̀kínù tiẹ̀lẹ̀ fún ṣáàtùtù nínú ọdún ká kí máa lọ́wọ́ tí máa mú sọ pé á ẹ̀sìn ẹ̀sìn pé ọlẹ́kẹ̀ ẹ̀mú wa mọ́mú mọ́ ti jẹ̀rọ kí máa mú náà bá tó ní tó ní náà gé ó kà sí ọdún á rí dáhùn ẹ̀ sọ yẹn tó gbọ́ àkéjì yẹ̀kínù ẹ̀ tó fi rẹ̀ ló ń jẹ́ náà ìlànà irun kẹrin lè ní ọmọ nígbà lọ́sọ̀ rẹ̀ wò bí àwọn tí a bí ọba mọ̀ nígbà lórí irun ni ọ̀lọ́lọ́ ti fọ́lọ̀ lórí ọkà fásitì ọkà dúnàdínà ọkà fásitì ọkà bàbá ìfọlá ọkà fásitì àgbẹ̀gbẹ̀ ọdún ní orílẹ̀ oṣù ọ̀sẹ̀ wọ́n tó ṣọ́ pé máa mú òdìdí lọ sí ìhun ẹlẹ́ẹ̀kẹ́ àwọn dìde gẹ̀gẹ́ wọ́n tó ṣọ́ pé sí ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀yìn àbẹ́lẹ̀kẹ́ àkúwọ́rẹ́ Ìdè wọ́n tó bá ń ṣọ̀ bẹ́ẹ̀ lórí ti tó ti lé kí ọ̀sẹ̀ tẹ̀. Tí ẹ̀kọ́ bá ń ṣọ̀ kó ti pé òun bá wá dìde. Tí ẹ̀kọ́ ṣọ̀ pé ó pé òun wá jò. Àbí wọ́n tó ṣọ̀ pé kò sí pé wá jòkó. Bá sọ̀ láìsọ̀ láàfin ìhun yẹn ti gbà sọ́lá. Ó ní wàá yọ sọ̀lámà ìlànà fábúlà kàmáà sọ̀rọ̀. Irú òsì pé ìmáàmù wa sálámà. Wọ́n bàbá sàbáhà bí ní máa ń káwọn máa mú pé ṣùgbọ́n kọ́ lè mọ̀ pé àwọn ah, ìwọ̀n ò tíì pé fẹ̀yìn sọ̀dọ́kọ̀ wò tí wọ́n mọ̀ abúlé àwọn ànàfihàn wọ́n fẹ́ pé kò kò pé kò pé tí ẹni tó wá sọ fún mi kò pé wọn tí màá bá wá rí pé ah, òótọ́ lẹ sọ lóòótọ́ sàmánà pẹ̀lú àtàwọn ìmáàmù ó dìde padà kí ó kọ̀ǹpìlì jẹun oṣù sálẹ̀gbẹ̀ lábẹ́ ìkírun wọ́n ìsàlámù láì sí ìkírun wọ́n sì wá sọ fún àwọn ìkẹrin ní òpé lábẹ́dẹ́ kọ̀ọ̀fáàmù wọ́n á lẹ́ ìdè wọn kọ̀ntínú wọ́n sàjẹ́dà bá ara sàlá irú ìrún báwọn yóò wá di bàjí ó ti sálámà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọgbà wa kẹ́ẹ̀dì pé sálámà yẹn ọ̀ tí kírun pé sábúrú ọ́ dìde lọ kọ̀m̀pẹ́tì ìrìn yẹn padà ọ́ wá ṣe bàjí ṣùgbọ́n o wà ń ṣọ́kà bí ẹ̀kọ́ bá nìyí ọ̀sán lábọ̀ ṣe ẹgbẹ̀rún àjọrọ̀ wọ́n ní fún yóò pé o ni ṣáfù ni kábàrù ní òun ni rò pé òun ò ní ó correct àbí mi ni mo correct tó má kàá ìgbà tó bá yẹ má kàá ìgbà tí ọ̀kẹ́lẹ́ olórí wa o pẹ̀lú wọn náà kọ́ wọn ní ṣọ́kà nígbà wọn kọ́ wà wáyà méjì ní ìpọ̀ pé ṣé lóòótọ́ ni ò pé bàbá nìkan ló sọ pé kò pé mọ́bà hmm? wọ́n ní wọ́n ní sọ́kà pé hábàrì yìí tí yẹn bá ti yẹ méjì ẹni tó sọ pé òun tó yẹn kí ò pé sọ àlẹ́ àdè lẹ́yìn ni wá onídéédé méjì náà àwọn jẹjọ tí o fi sí lòótọ́ sí sí mi ò pé tí o sì mọ̀ pé bàbá nìkan ló dáhùn tẹ́nì kejì yìí ni o mọ̀ kí ẹ̀ lè wọ́n gbàgbọ́. wọ́n wà nípa sọ́rọ̀ àdìlẹ́yìn bẹ̀rẹ̀ lọ́wọ́ onílẹ́dẹ́ méjì ẹ̀fẹ́ tí òun yóò bá ti pé lóòótọ́ ṣé mo pé ó kù díẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀lẹ́ àìsíkanú ẹgbẹ́ ìwọ̀n ẹgbẹ́gẹ́ ní méjì ní tó ń ṣùgbọ́n ń ah, ó pinna kí ló ń fi ohun àrùsọ̀rọ̀ láì sí àtúntò kọ̀ọ̀lẹ́tì tó ṣéwù ní ẹ àwọn kọ̀ọ̀lẹ́tì náà yẹn lábẹ́ ìdá sílẹ̀ lábẹ́ tí wọn olóko mẹ́rin jọ kan wá kí ní ìjọba sálábà àwọn sálábà tó wá lọ fẹ̀yìn tí bí igi tí ń bẹ́lẹ́dẹ̀ ní bàgẹ́ wọ̀ta láti pé oríṣi ọlọ́run tó ẹ pé ọlọ́run ti dúró wa kò ní àbí ẹ ṣe àṣìṣe anábì ní kí n ṣàfihàn ọlọ́run kò dé òkú ó ní ìtàṣẹ̀lẹ̀ tọ́lọ́wọ̀n bá ti tọ́lọ́wọ̀n wò bá dé òkú ẹ ṣàṣe lórí ìdájú wọ́n sọ̀rọ̀ nù wọn ní fàájì ni lórí wá béèrè lọ́wọ́ àwọn sàárù méjì alákàtọ̀ náà àsọdàkọ̀ borí àdéyìn ṣé n tí lórí àdéyìn sọ nípa àwọn tí a ti pé kò kú sí bẹ́ẹ̀ ni àdéhùn láwọn ní bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn náà nábì wá sí aláwọ̀ àbọ̀ àwọn tíráka méjì tí ó kù àwọn ti bàádì pẹ̀lú sí òun náà ní pé ọ̀rọ̀ táwọn tátẹ́yàn méjì tẹ́ ìtẹ́tẹ́ wọn sọ wọ́n ni wà jáàdà láàmù málìkà láàmù fi ìdáa níwà yorùbá òyà lè sọ kódà kí ẹ مشاعر عمل على يقينه mọ́tìlọ́wọ́ ìfà gbé yẹ̀kínù ṣe àmàdájú rẹ gbé lórí ìtẹ́yà méjì ní sọ pé òun yóò pé títí ìbá kọ̀ọ̀lọ́ fọ́lọ́ fúnjẹ fúnjẹ hmm? nítorí kí ó pé wàtánọ́kẹ́ àìlà àdìlẹ́yìn fi ìtàwọn èèyàn méjì òun sọ ẹni ara àtọ́lọ́pọ̀ wá lọ́gbọ́gbọ́ wọn nígbà tí ìrẹ bá sọ pé ìrùn rẹ pé àyàfi ilẹ̀ àyàfi wọn náà sọ́kọ́ ìfàwò kí gbogbo jọmọ́ ní àìsàn lọ́wọ́ ìrìnlẹ̀ àdúrà báwọn bẹ̀rẹ̀ sọ́rọ̀ àpínà sọ bá ma ní sẹ́wọ́n nígbì àgbà náà wí ìdá ó ní ọwà fi ti wọn sí ọwà lọ tún irun yẹn kí وهذا نهاية كتاب متن الأخضري لإمام عبد الرحمن بن محمد الأخضري الله في راسي لكم كيف موحد سوكاف كنتي أيتو دادا nínú àwọn àgbà tí àkọmọ sọ fún wa tí èèyàn agbára lé pé akúnlẹ́gùn sọ̀láàtù síkì máàlì kí o àwùjọ kéékèé bí o ń bẹ nínú àwọn tíra náà nígbàgbọ́dọ̀ tún ṣe ẹ̀sán lé fún ara rẹ̀ tọ́lọ̀ kí ó ṣe ó fi ṣe àǹfààní fún wa ní ayàtọ̀ kìíyàmọ̀.